ibi tí a bá dé ni pé bí ó bá jẹ́ pé tọ̀láàkì ni ó ṣẹlẹ̀ láàrin wọn obìnrin yẹn máa rí kúrú mẹ́ta ṣíṣe nǹkan oṣù mẹ́ta but bí ó bá jẹ́ pé kúlù ló ṣẹlẹ̀ háìdọ̀ kan péré olórin lẹ́nu súnà tóbìnrin yẹn máa ní bákan náà bó bá jẹ́ pé tọ̀láàkì ni tó sì jẹ́ ìkọ̀sílẹ̀ ìgbà àkọ́kọ́ tàbí ìkọ̀sílẹ̀ ìgbà ẹlẹ́ẹ̀kejì ọkùnrin yẹn láǹfààní kó withdraw statement yẹ bọ̀ tó bá jẹ́ pé kúlù ló bá wáyé sàn pé kúlù obìnrin ló lòun ò ṣe mọ́ ọkùnrin ò ní àṣẹ kankan lórí rẹ̀ kò ní àṣẹ kankan lórí rẹ̀ obìnrin yẹn ó parí yóò rí èkó oṣù yẹn àtúnṣe kankan ò lè wáyé tẹ̀lé mo tú ọ sílẹ̀ kúrò lábẹ́ àṣẹ mi bí àtúnṣe ọba wáyé ó dẹ̀yìn ìgbà tó bá rí nǹkan oṣù rẹ̀ yẹn sẹ́ǹdé yàtọ̀ yẹn báwọn bákan náà ni pé ní ti tọ̀láàkì tó bá gẹ́ tọ̀láàkì ìkọ̀sílẹ̀ ìgbà àkọ́kọ́ ìkọ̀sílẹ̀ ìgbà ẹlẹ́ẹ̀kejì inú ilé ọkọ inú ilé ọkọ lobìnrin ó ti ṣe ìdà bọ̀tọ́ bá jẹ́ ìkọ̀sílẹ̀ ìgbẹ́ lẹ́ẹ̀kẹta kò pọn dandan kó ṣe nínú ilé ọkọ rẹ̀ ní ti kúlù ní ti kúlù obìnrin ò ní dúó rí nǹkan oṣù rẹ̀ ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ yóò padà sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ ni tó ti yé báwọn now lẹ́yìn náà wá ni pé ní ti tọ̀láàkì tọkùnrin bá lóun kọ aya sílẹ̀ ọkùnrin ò ní béèrè fún nǹkan kankan lọ́wọ́ rẹ̀ nínú máhárù tí ó fún aya rẹ̀ ṣùgbọ́n ní ti kúlù wọ́n fẹ́ kí obìnrin yìí kó dá nǹkan kan padà nínú ohun tó gbà fún ọkọ rẹ̀ tó ti yé ìbéèrè wa ni pé tóbi ń bá wa ṣe kúlù tí ò dá nǹkan kan padà nínú tó gbà ṣé yẹn so valid tàbí ò valid àwọn àfa sọ pé valid. ok wọ́n lọ valid wọ́n lọ fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ní kó dá nǹkan padà ni bóyá odidi ló fẹ́ dá padà tí kàpá ẹ̀ bá wà kó dá padà kódà tó bá tún lè dá padà ju ohun tí ó gbà lọ wọn ní kò sàbùrú bẹ́ẹ̀ kọ́kọ́ gbà lọ́wọ́ rẹ̀ bó bá sì jẹ́ pé ìlàjì ló fẹ́ dá padà fọ́kọ rẹ̀ kọ́kọ́ gbà lọ́wọ́ rẹ̀ ìbáà jẹ́ ìlàta ṣùgbọ́n lọ́dọ̀ tiwa níbí báyìí tó ga sí pé kò sọ́lọ́pàá tí ó mú wa tá a sì mọ́ ń wùwà rẹ̀ tóbi bá lòun ṣe kúlù tó bá lòun ṣe kúlù tọkọ bá béèrè pé bíi one hundred thousand naira ni máàrù tí mo fún ọ kí ló dà padà ń bẹ yóò lóun ó dà padà náà ní òwì bí ó sì lọ́nu gbèsè ní lọ́rùn rẹ̀ gbèsè ní lọ́rùn rẹ̀ àìdákúlù padà yálà odidi ni o yálà ìlàjì ni o yálà whatever whatever ni o kò ní kíkúlù kọ́mọ́ ṣe kí kọ́mọ́ take place kò ní pé kọ́mọ́ wà valid ààyè pé kò dá nǹkan kan padà ní sọ̀dá àkírẹ̀ wọn kà kún pé ó jẹ gbèsè ni ẹ má sì jẹ gbèsè anytime òní ó san án so kúlù ti wáyé mọ̀nàpẹ́ ti gẹ́tà rìn bá nìsín márùn tí wọ́n ní kóbì ó dá padà tọ́ba gá sí pé kúlù ló wáyé láàrin wọn sẹ́ márùn yẹn wọ́n ní bí ò bá dá padà kò kọlu kúlù yẹn kúlù yẹn ti wáyé gbèsè kan ní ní ọrùn rẹ̀ ìyẹn nù ń bá wọn. ní ti tọ̀láàkì tó bá gẹ́ tọ̀láàkì àkọ́kọ́ mo sì ṣàlàyé ẹ̀ náà rí lọ previous episode ok tó bá gẹ́ ti tọ̀láàkì àkọ́kọ́ ló wáyé tí wọ́n bá sì ṣàtúnṣe tí wọ́n reconcile kí ó tó rí nǹkan oṣù ẹ̀ ìkẹta. E, wọn ò ní tún yìgì so bọ̀tọ́ bá gá sí pé lẹ́yìn ìgbà tó rí nǹkan oṣù ẹ̀kẹta tán ni wọ́n tó reconcile wọn ó tún yìgì so pẹ̀lú márùn titun tó bá tún wáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà the same thing ni ní ti tọ́lák bọ̀tọ́ bá jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹta ìgbà ẹ̀kẹta tọkọ sọ pé òun kọ́ nìyẹn kò nídìí reconciliation mọ́ kò nídìí àtúnṣe mọ́ kò nídìí ìjókòó àtúnṣe mọ́ yóò ṣe kí ni o yóò yóò tiẹ̀ lọ ṣe ìdà rẹ̀ níbi tó bá ti rí ni jíjẹ mímu rẹ̀ níbi tó bá ti rí ni àfitọ́kọ́ bá fẹ́ ti sọ́dá kọlù kù fún un. bí jíjẹ mímu àti ilégbèsè jẹ́ dandan fún ẹni tó kọ̀yàwó sílẹ̀ nígbà àkọ́kọ́ àti nígbà kejì kò pọ̀ dandan fún ẹni tó sílẹ̀ nígbà ẹlẹ́kẹta ní ti kúlù ìyàwó ló sọ pé òun ò ṣe mọ́ pé kí ọkọ òun tún sílẹ̀ ibi tí ó ti lọ dúró oṣù kan ohun tí ó máa jẹ ń bẹ̀ kò kan ọkọ rẹ̀ kò kan ọkọ rẹ̀ ok kò kan ọkọ rẹ̀ tí ní ti tọ̀láàkì tọ̀láàkì àkọ́kọ́ tọ̀láàkù kejì tí kan nu wọn bá kú wọn jogún ara wọn tí tọ̀láàkù bá ti pé mẹ́ta wọn ò lè jogún ara wọn mọ́ torí pé ó ti sú ọ̀ pé kò sátúnṣe mọ́ wọn ò lè fẹ́ ra wọn mọ́ àfi tó bá lọ fẹ́ ẹlòmíì ní ti kúlù ó sú pé kò sátúnṣe láàrin ìgbà tóbìnrin yẹn tó fi ń wá nǹkan oṣù rẹ̀ in fact wọ́n èpè ní ida wọ́n èpè yẹn ní ida al-istibro làwọn onífíkì máa ń pè al-istibro dípò kí wọ́n lo kẹ́límà ida wọ́n wà lo kẹ́límà al-istibro kó wá mímọ́ pé kò sí nǹkan kan nínú ikùn rẹ̀ so tí kan náà méjèèjì bá kú lásìkò tí ẹni tó ṣe kúlù tó sì wà nínú oṣù kan tiẹ̀ wọn ò ní jogún ara wọn. mọ̀nàpẹ́ ti ń gẹ́tì ìyàtọ̀ láàrin tọ̀láàkì àti kúlù tọ̀yìn. ní ti tọ̀láàkì tátúnṣe bá wáyé lẹ́yìn ìgbà tí ó parí ìdà wọn ó tún yí gìso ó lẹ́tọ̀ bẹ́ẹ̀. ní ti tọ̀láàkì tó bá gẹ́ tọ̀láàkì kejì tátúnṣe bá tún wáyé lẹ́yìn ìgbà tó parí ìdá wọ́n tún tún igi so ní ti tọ̀láàkì tó bá jẹ́ tọ̀láàkì kẹta kò sátúnṣe kankan obìnrin ẹlòmíì ni ó fẹ́ tí ó bá wá fẹ́ lòmíì tẹ́ máa tún túká yóò tún sẹ́ ẹ̀ kò dandan o kò pọ́ dandan o ṣùgbọ́n ọkùnrin àkọ́kọ́ yẹn o sì wá láǹfààní gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómi náà ṣe láǹfààní láti apply sí pé òun tún fẹ́ẹ́ fẹ́ nígbà yẹn ní ti kúlù ní ti kẹ́sì kúlù tí ọba ti parí ìsìnbúrọ̀ rẹ̀ ok anybody ló lè apply sí including ọkọ tí ó ṣe kúlù fún tó ti yé including ọkọ tí ó ṣe kúlù fún òun náà lè padà fẹ́ yóò fẹ́ bí akidin jẹ̀dídín wàbí mahari jẹ̀díd yóò fẹ́ pẹ̀lú yìgì títún àti maharu títún. torí ẹlòmíì kò mọ á ẹlòmíì ò mọ tí ń ṣe ọkàn sọ ọ̀rọ̀ mo kọ ọ sọ di àwàdà ọ̀rọ̀ tó ní tó ní àṣẹ nínú ni tí ìdájọ́ rọ̀ mọ́ obìnrin tó bá kú lù lọ ìbá ní gbèsè márù lọ́rùn tí ò tí ì dápadà fún ọkọ rẹ̀ tó bá fẹ́ padà pẹ̀lú àníkà àlìjẹ̀díìdì ìgbéyàwó tuntun ni o so ọ̀rọ̀ táwọn kan sọ wípé ẹn ṣe bí lásìgbà tó sọ́pọ̀ òun ò ṣe mọ́ tó ti lọ ṣebí kò dá márùn padà ẹn gbèsè nìyẹn gbèsè nù gbèsè nù kó o lè mọ̀ pé ìsọkọ rẹ̀ mọ́ so o lè lọ súnmọ́ ní gbogbo àsìkò yẹn o lè lọ súnmọ́ kọ́mọ́kàn lábùkù ìwọ náà ti mọ̀ pé kì í sí ìyàwó rẹ̀ mọ́ gbogbo àsìkò yẹn ìwọ náà ti mọ̀ ó yàtọ̀ sí pé kóbìnrin ó kàn bínú kó lọ lé wọn ìyẹn yàtọ̀ kóbìnrin ńgbà míì tó wà tọkọ ẹ̀ bá gbọ́ jà yọkàn bínú ńgbà tọkọ bá fi dé ó lè ti sa irú ẹ̀ bíi mélòó kan ló ti lọ ó bínú lọ nù o sọ̀rọ̀ ètò bá ṣe kúlù yóò palẹ̀ gbogbo ẹrù ẹ̀ mọ́lẹ̀ ni ó ti ní kó o tún un sílẹ̀ ó ti ní kó o tún un sílẹ̀ wọ́n yóò tún sọ fún wọn pé òun ó dá márùn ẹ̀ padà bí ò tiẹ̀ sí ìdá padà so kì í ṣe pé ẹjà lọ́wọ́ abínú kò lé. ó ní kó o tú òun sílẹ̀ ni ó gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀ ni kì í sọ̀rọ̀ pé ó kàn bínú jáde kù nílé. so akidun jẹ̀dídun wàmáharun jẹ̀dídun ni ó wáyé láàrin yín ẹ̀ẹ́tún yìgì ni yóò tún tún máharù gbà padà ni. sọ ti yé báwọn. kí tún ni ó yẹ kí n sọ lórí ọ̀rọ̀ yìí o. àáyà tó sọ nípa húlù nínú Qur'an ó wà nínú súra àlìbákọ́ra. aya 229 aya 229 Allah subhanahu wa ta'ala ó pa ọ̀rọ̀ tọ̀láàkì àtọ̀rọ̀ kúlù ó kó méjèèjì papọ̀ sínú aya yẹn ni tó fẹ́ gbádùn òtúmọ̀ aya dáadáa sálọ ọ̀ka kúrò àti mo tún sí Yorùbá gbọ́n tọ́lọ ń sọ o àtọ̀láàkú ni. ẹ̀ẹ̀mejì ni ìkọ̀sílẹ̀ ẹ̀ẹ̀mejì ni ìkọ̀sílẹ̀ tó lè tún fẹ́ padà tó tún máa tún fẹ́ direct ẹ̀ẹ̀mejì ni. fa ìmùsákùn bí ma'ruf nítorí náà ẹ mú wọn mara pẹ̀lú dáadáa ọkọ ìyàwó ẹ nígbà àkọ́kọ́ o tún fẹ́. Mm, mo mara dáadáa ṣe dáadáa sí a ó tẹ̀sí rí bí tàbí ẹ fi wọ́n sílẹ̀ pẹ̀lú dáadáa ọba sì mọ̀ pé ò ní ìdí ẹ̀ mọ́ má wùlẹ̀ sọ pé o tún fẹ́ tún fẹ́ mọ́ nígbà àkọ́kọ́ tó ti kọ́ yẹn ti mọ̀ pé ò ní ìdí ẹ̀ tó o bá fi lè sọpọ̀ tún fẹ́ fẹ́ padà tẹ̀lé ìkọ̀sílẹ̀ àkọ́kọ́ tàbí ìkọ̀sílẹ̀ kejì o gbọ́dọ̀ gbáyàwó ẹ̀ mú dáadáa ni o gbọ́dọ̀ gbáyàwó ẹ̀ mú dáadáa ni bí bẹ́ẹ̀ kọ́ tẹ̀sírìhún bí ihsan fílẹ̀ pẹ̀lú dáadáa. wàlá yahillu lakum an takhudhu mimma ataitumuhunna shay'a. ń gbọ́dọ̀ gá sí pé wọ́n ọlọ́kọ̀ lẹ̀ kò wá lẹ́tọ̀ọ́ fún yín o ẹ̀yin ọkùnrin láti gba nǹkan kankan nínú nǹkan tẹ́ ẹ fún wọn o ìwọ ló kọ̀ ọ́ ló wí pé mo kọ̀ ọ́ sílẹ̀ ọba àfún ní one million gẹ́gẹ́ bíi maharu ò ò lè gbà padà mọ́ anything from it ò lè gbà padà mọ́. ilẹ̀ anya kọ́fà aláyùkìmọ̀ hùdúdàlọ́ àyàfi bí ẹ̀yin méjèèjì báwọn méjèèjì bá ń páyà pé àwọn ò ní lè dúró ti ẹnu àlọ ọlọ́run láàrin àwọn àwọn ó tún máa fa wàhálà àwọn ó tún máa fa ìjọ̀gbọ̀n ẹ má wulẹ̀ fẹ́ra yín padà mọ́ tẹ̀lé ìkọ̀sílẹ̀ àkọ́kọ́ àti tàbí ìkọ̀sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì fàyín ní kí fútùm ẹ̀yin tẹ́ wá jẹ́ aláṣẹ obìnrin ẹ̀yin tẹ́ jẹ́ aláṣẹ obìnrin bíi wàlíyù rẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ àfẹ́ẹ̀sìn nílùú tẹ́ ń dá sí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́rù bá wá ń báyìí tàbí ẹ̀yin tẹ́ jẹ́ ilé ẹjọ́ ilé ẹjọ́ ṣẹ̀ríà bẹ́rù bá wá ń báyìí fàyín kí tún lọ bá wá ń báyìí pé àwọn méjèèjì wọn ò ní dúró bí ẹnu àlọ́ lọ́hùn o ìjọ ó tún bẹ̀rẹ̀ o wàhálà gidi tún bẹ̀rẹ̀ wàhálà ló tún ń bọ̀ yìí o táwa gan bẹ̀rù pé sáà méjèèjì ọlọ́run ló kú yàn lọ́rùn fàlájù náà mọ́ kò wá sí fáwọn méjèèjì látara nǹkan tí obìnrin yẹn tó bá fi rárẹ̀ ẹ̀ padà kúò ní abẹ́ àṣẹ ọkọ rẹ̀ ibi tí wọ́n ti yọ pé yóò ṣe fídíànù yóò pé yóò san nǹkan fọ́pọ ẹnu torí pé ọkọ sàn sọ pé mo fẹ́ kó padà àwárí pé a kò lè rọgbọ tó bá padà kò lè rọgbọ tó bá padà ẹ̀rù ń bà wá amọ̀rú yẹn tọkọ yẹn jẹ́ àwọn àsọfóbìnrin wípé wò ó má padà yọ hàn lé yọ hàn lé kí ló fún ọ ńgbà tó fẹ́ fi ọ gbogbo tó fún mi fifty thousand naira ni.